وشكرا لله والثناء على الله نحمده تعالى ونستعين ونستغفر ونتوب إليه ونستعديه على الصراط المستقيم ونعوذ بالله كمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ادى الامانه وبلغ الرسالة ونصح للأمة وزجرة اللهم فصل وسلم وبارك وارحم على هذا النبي الكريم المصطفى المبعوث رحمة للعالمين عزيز علي ما أنتم حريص عليكم بالمؤمنين الرؤوف رئيم اللهم يا معلم إبراهيم علمنا ويا مفهم سليمان فهمنا اللهم يا رب زدنا علما اللهم يا رب علمنا بما جهلنا وانفعنا بما علمتنا اللهم انك على ذلك قدير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على وما الله من اليوم لله الواحد القهار اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب mama ke mamaye yage ni ya tini na na ku ke ba ci layi jayen da shi na yaji nga ga ilami tuke nda iji tuna ida e ji da bai babu e ni fassara ya kalmar yin qur'an lauda ya wabi lozumin jina da ila fassara yin e qur'an cha ana cha katun dinau amma ta sune ga ayan ni labiyu ǹjẹ́ Allah subhanahu wa ta'ala yẹnà á pè iye dè yínà musamman ìdùtẹ́ náà ẹni yapa ẹgwàlúyẹ ìbásan ẹgwàlúyẹ lápasòkóbàtí lẹ́lájì ní sọ̀kọ́ gbáwùjí ẹgwàlásọ̀ àmáàna nàmọ́ ẹgwàlásọ̀ àmáàna náà ngai dige dufe lafiya wani e lagba ma nan na ya ma ngai ye pati tina na yi ti ni mo ye dondo ma gi ci biu ya yi wa zan dondo ma ke gi ci biu ya yi wa sai ga ke ji ba gwa so ma nan a go e ya annabi sallallahu alaihi wasallam ga muhammadu al-aminu amani ẹ̀yẹ́ gẹ̀ẹ́jì tó kún sára yìí na pàfẹ́ àmáàna ọdún tí a jí sí ọ́ ibùn máa jà ọkọ̀ abúlé ibùn ẹ̀bá nìyọ kọ́ mi alóòbẹ̀ wá níwà tí ráwú a rasúlù sallallahu ga liman la amanata lahu wala dina liman la ahada lahu zugwarwa nan eh ibn hibban waya gaga wasu kwajin ni agwai ga wuce na wagana har rola amfani wajen wọ́n mẹ́tọ́ àmà náà ina ma gaga zaba ibada wuyo zaba addini wuyo kuma gaja alkawali wai shewa yana ngole addini ya totally amma ga ga ga addini wa arkanul islam gutsu lakon kuma arkanul imani gutsu ayin lakon ana ga ga addini akiro muwar kanul islami gutsun landanin mu mutike kanu kanul imani guki gutsun iga kukutar nga leke ndo alikiyami wa rabu mini ijone ije made rabu wa mini alikiyami ba soko gan an za jimi na ji kofi na a agaga a gaga fa'ata rafina bi zunubi na yana oga yi ga jina ma iki jina ito tani da wani ke jijin gwanya na to amma daga nan ya mi laifi gwana fali ila huruji e na yaya ga yanayi jinin gyanan waya to buwa a kujoyin nawa nge zane ya yi aya zane ya ga da da ga luwana zane ya ga agwa na e wa be so kwin ngba ne ya mi le fi go pa ni da na u ga ye jina ga ku je na ona fali ila khuruji min sabili aga ko tu daga ina jana ma ta da fili yo ida nye ibi ki na kwa befi na ibi kwa fi bo wa me na so da bo aki ba me le yin na na to ko ga zalikum al azab allazi antum fi yayi azaban na ne fi ni yu we ce wa dudu ni yu bo wa ni na ne fa innahu nga yana law bena nga yebo na iza iza du'iya lawo ko wa'adau ana ga sokon bugiya waye bayo ya wuce maje na ya yi waya be zawangi na ko ma zawangi dewa ya yi gwa ale zana yi miwu ya ne ya emi ba na eba zana saba na zuna emi wuce keto ga emi bocin ulo na yendondo na bochi apa emiwunye mkpata na egwaza na bie na boyo zanna adịghị na nwuga yawo na wakwaye na wala dị na to daga na waya yi wabe sokwe na ki wala ya sokwe uci jiye na waya wani yawo iza du iya la wa da wuko aga ga sokwe gbaugi nga ya nwo kafartum daga wahija sokwanni gwazare na wani yushiri kibiri a magaya kwace gaya lazare faubaci to minu ya ga wuce gwagwagwa annabi aboza alikiyani shawa matijani ma aboza shawa abdulkadir aboza shawa mahamala abubakar gumi aboza igbomi amma otu da wani na ya gaba ni ka to otu aboza mu aga obodo otu adike otu aboza zanejiwe tie ga da na etu alaya ga alụ achilo wotele ga yo ama latun shi ka o otu sai da waye ga walwa sai da waye ga tun da ba gidi aboza jijen pake ya ma ga da alijan na? zuma na so ya ta yi daji na a ci gau ya shiga ta yi zai zagi yi kimo a buza yan fake ya mu na da ga alijin nan ala gana go su manufe ta yi daji nan amma dunga man lallazi ya shifo wa inda illa wani zagi shi kwaya kendo ala ba ji ya dama ga un boza un ga zambo nan to yi zai zagi jo to ga ya dama ga boza a boza ga ba ji je muna da ya buza wani ga zijo ba ji kàtún ẹ̀fọ́ wọ́n yìí ṣe kìbì wọ́n yìí yẹ̀jẹ̀ alàlàwò ṣèrí kan ẹgbẹ́ àgbẹ́zàbà ti dáná sọ̀kọ́ èjì zànà èjì sọ̀kọ́ ìyáyìn zànà ya ga ṣòkò tó nínú kẹ́ tó sì kẹ́ tó ń gá ebene ndondo debe na kaena elu ganga bangbanye ya liu ye filio kal okumu aga alaji amaga ajinga nye fo wuce na gaga wi na lillahi yeso ko babgiyo zandon do debbo na ga foga na zandanda da madabo na ga foga na alugwa na alawa na won awon wani aláwa ni àyà àwòyá yín àti èdè sọ̀kóyè alẹ́ àléyìn aláàkálìkì ètò náà ètò ẹkí wùtá téèyàn náà di òjì náà wọn alìkẹ́bíìrì ètò náà tí wùtá téèyàn yẹn náà di òjì náà wọn wọ́n ètò wọ́n ti gáyé ètò náà wọ́n wà lẹ́bí yòrí kọ̀mọ̀ áyá tì í wọ́n ilá ẹ̀jẹ̀ wúyẹ̀ yá. me ga ci wuci le mu bo ji ga ya waye be yo mu bo ga ya la yo na ana ji wuye wa yunzilu min ayo wa la de ya rizikan yin ci min samai daga fito ngba de da dule wona ngai susun ade da dule wona to soko dilewa ga de ranar dilewa na ni ga de ranar dilewa na ya e ga a'a ya ga ga a ce soko ta to ya to soko na de ranar yidu ai na ai èjì túnúpé jì adénúpé jì fi àǹdà ń túnúpé ó adéra nẹ́dúlé wọn náà ẹ́ kúlá tajà adéra nẹ́dúlé wọn náà zai dúlé na fagakọ́ amma ga da to san gine gaa gace ile ga yayin duna amma da man ji dabo shehu ji dabo man ko ji dabo ka so ko ga ji ga wa dule ga ga so ko ga mai ajo amma ya ji be za mu ci ya ji Eja, zai tiyo. so kaga wa ma ya tasakkaru ila man yunibu zandan do an ko ga so ko gbauje dulia nga ga ce ja nga me ga ce lugwa sai zane ja mini an lugwa dongo sai zane ja mini an lugwa dongo na kya mini an gwa lu dongo na a je bayan e la ya e pau ba ta wala udan so ko ya umurni faju ullaa dina lahu atɔfɔdi wòlaa a ebudu u sɔkɔ bawu di àwọn ɛga ŋu la ŋu lɛtsi ma mɔkɔlisi na dina lahu ɛmɛ ga dza dini na yi wo tazu yɛ bɛ sɔkɔ dzibɔ ale dzibɔ adiawo atɛsɛ bi kanyigba ebo ake ne maa lɛ ma wɔ yio naa la wo ne ba ŋdɔ egwagbɔ lɛ di aga wo ba tɛsɛ bi bɛ yio. woji tasbihu bɛn to de na kan o na fufi egbawo na yin lagwa sɔn na waga lawji ni mpa zini mo wuji mu da mi ni shaari ro dini mo mu da bɔ mu da bɔ. ɛlwa mi dinga na ma yi ezu fagana ni ma la ezu kutia nti lulu ma mi kafara di mi wa ina ya jesu azun yi ba ni na amma su ko ga wa ma yi tiyan yi ci bɔ. babon na na yi ba ni dan yi dana a ci zabo na ibe ka sabi na kashe a ci ba sun da sokore wale le da zai wale to babon na na yi ba ni dana da damini ya ji yi zaki yau kwan na yi ko ya ji zaki yi ne da ya tawaci nan ade a'a nga bani káàmì tó dé tẹ̀sẹ̀ fi àmá àgáńdà bí wí nyẹnaka okú tẹ̀sẹ̀ bí a wà láyé èjì bá tẹ̀sẹ̀ bí ó nẹ́dẹ̀ dẹ̀ wí àmá yẹn dọ́ndọ́ dẹ̀ wí à na ọ̀gá jẹ́ èjì bá sẹ́wọ̀ tí ó nà àgá òpagó dání agàrá òjì tí ẹ sọ́gbà náà lá kò wọ́ta. إلا بالله العلي العظيم إيجا كتو عدي أما غا ينجا بقاني نقبوه eti ni ninga di asa oti da biwa karwo asa oti be ta sabi kiti mikti ga dojo kiti afanyi la ga dojo kici ma ga lede waya ke ga sunna annabi wa gwaso kila ke za be tasabiya ya ta sunna annabi yau hadisi madana ebe kare sote mana adresa fi ha haza ma laisa minu um wa huwa to ila wuce cikin ruwayen imamu buhari dauna ida yi bai bai na kalaya nan wunde mu buhamu ana mani amila amalan laisa alai amuruna umurni kiki daga wala ta sabi bagon daga yi ba na nebo a nan ga umarni daga wala sa wace wace kiyo yana ma ga waga lawo ta Allah na wa adela la da bi lawo yana ma ga wa lawo ma la na ga lose ne na ga lawa ne na mi ta sa ture an da na yage sun na koyi lete laleti an eti tina a ga kwakwadwa a shiga kwakwadwa gbadon e, sogawa ya e so na da ija budana ńlá gbé kápá wa ní òjìjà àgbéyà nga ato na waje alula na ofe wo sanara ka agụba na agibe alula na asa oti gbomina wọn ama pabe sanara ka ajo anyị sabinti raka ma o taba wele o gana asilara ka na aje ati mata sabina wọn ama pabe na asilara ka ajo anyị sabinti shita lalaken nan da luzin a ga kai da ya ba su ko ne in ba yi wogan wata ba ne ganin wa ban nan bi annahu idza du'iya la wa'adahu ajra wani yushiriki biyi ana ga man ga wuje shehu ga wuje wali ga wuje ka ya ji jina tubi ne lagu ina ya abubuwa ni na yi lawon ba yi geji yi tuna shi toni kaki ni alaton alade da she da gusan ba to da kyar ma da ya zaye shi na idan ya sawaci na abubuwa ni na gáàdé eshini ni mini shito zanzando na da abona wuje ya sawaci mini da shin nan ngba mi ka kuti ji mi ga so kwata gwa a je da shi mini da shito na da ya sawaci na ina ba na ina ba egun na pàtẹ́ sọ̀tún oga ji ba da usoma wala wala wala zumi wani ya kuna alkurani da tiya ke wala tulare zana kan e, e kai ti e kan wuce ni marzatun da rabbi wa maga sa wuce lanani boye wa bai sokwai gabe da guci da guba waga sa wuce lanani shi kanan je te ba ele te aske nan wuga lafiya mu mudaguti mudaguta emi uso ga tie aji kambara nga tasabi bebe wi ata nsuma bebe wi ngbagba ni mmaga ga tasabi di anyi amma nan je ga tasabi na nga ya ga ga eti wo aga good is very good kicho so nage ama na nage kan cikin wasu allah nage kan sọ̀kọ́nà yáàdí ní nàíjẹ́ bọ́mìbó wà láwókàrí àríkà ààfìrú na kábọ̀ ìlà tí kábọ̀ chìyì mọ́ náà wó chìyì ń bá ẹfẹ́ jí nà tọ́ àyè sọ̀kọ́tẹ̀ kankan wato rafi'u darajati Allahu sọ̀kọ́ yana yoga lewa lawa wate toke sọ̀kọ́ yana wate tiwe sọ̀kọ́ yana mutu kusara yin maketo man yi gan ejin fassara gan aláwú azimu sifat yẹ jíjì yẹ sọkọ wọn á kí ànkàní sa'adiri bulakun na masala mai lagasa ta tunaye sọkọ ga alitiya ni gabe náà lè kì í yé bẹ̀rẹ̀ ní kì ń wútọ́ àbàmì gáwọ̀rẹ̀ bàánú yẹn ní kéde bàánú kí n náà kaga gawo ya wa yi wa so aka gaya a da gaya wuda ba ga ba na kin kanada na to yi la to yi lo to yi gboro to zuma so ko ga yi gwa jinjini ni ni mini yi gwa jinjini ji ya ugbo ba ga bo wa ta no go o oh, an gaga an gaga mana kaga de zagbani eba eba fansho be kagbe ucha islam ke olu na mu uchu la tagwa jinjini na ka wonye banza umachiya nga be so ko wa ngomi <laughs> he ya ja olu na benyo to ina tigona ade na bayana uchu muchu la tagwa jinjini ne ufe lo da ya ni ga umachiya nga ulati chizo uchi chichi ukenu ina nga be so ko wa ngomi na tata òkè gbọ́mìnà wọlé làmẹ́jì ẹ̀mìjì ń ṣìnà èdè tó tí gbà ń dájú tó pọ́ndá látẹ́ yìí yẹ gan rẹ̀ á dáyà fún ẹ̀bù dáyà fún ìbò nínú yẹ gẹ̀gẹ́ ń ṣìnà dáyà tó ń dájúmọ̀ tó lagos tó bandondo pátá bà ní yẹ kaná sọkọ́ gẹ́gbà gíngíní nínú bọ́ wà tán àfi mùdárì jákìkì yẹ jí na ìsọ̀kọ́ jí mi ni wọn wọn agẹ́tọ́ ké agẹ́tọ́ yẹ wọn agẹ́tọ́ ké. azimu daraja ngai tiyo sifat au rafiu darajati lilmu'minina fil janna e ga mamaki nuke ejiyo wata ne mamaki na keniyo da minupe egun yau na agunga wata kawe na cewa da na wuce ya ce emi wanda ba wa ya lijen nan ugbo pepe ije gutuwa na su kurani ko wajen natu aradu ha ka aradu samawa ji kwallon bewo

onye je ka mụba eje egwugbo ihe ahụ eji mulikibe ya wụcha anya bụ otu eji one ala ya ji na ebe nu nsa na oyi na be tutu na ụka ntu na ole aha ya sokwe ka kwa etu gị ji alije nna yimi ni ndando ya alije nna zane ji ala ji nu nsa gị yi na kwọla nsa gị na onji 1000 yimi ni ndondo de lansagi kono nsagi gbutu tata mu wuya wuya komenda kati da garu ba be je kamu iwoyi aji ama be no lokaci na afe ji wo so adeja afe ji wo so adeja ana la o tati abona hu gani anajima wala kana ba jin da ci shi zane la ya jo mada zan da bai jo shi bada gawo fa da ya na ga bi na kuti wa da kana na ga bi na kuti wa da ya tana in je ba bona o ga bata wa ce dan wato da ku bumbunu kwalike ya wato ne bumbunu kuna ya mai kinin wani ya a cuke na jihannama an yi cilawe ìyàjí oyo ìyàjí oyo ada wà wà tẹ ń lọ àwọn àlànà ìwé kíbi ní fún dáadáa shi na í ṣì náà yàwó ji wọ́n lẹ́yìn ba tiẹ̀ jẹ́ bàjìjì tó mọ bí iná kú ti tẹ̀ ayọ̀ ìmọ̀ ìgẹ̀yà yìí náà e ga sha so wani shi tiyo anaga luni nufi luni anaga anago nufi nago anaga nufi kode ẹni tún ti yàtá ìdíkí o àti àtúni ẹsẹ̀kí ti yàtá anáka ìdíkí o àtàkì àdíjì.

kata ogbo ebe a lechio nche imi kata enye eh, ogbo ma ebe a na-ara amụbodo enye eh, echi ezufe chikata anyị na na anwụ pụga na ọmọ ọgada anyị san yìí a san ké gàrí náà mọ́ ẹ̀ṣà wanda yin yi gutoni adin caca nga ga da ma fedu yana da na gada na ga da abu ma ga da dị ma ga da abu wuce da yau ci ba nan wuce da yau ci ba nan wale na nga ba go ji malu aga wa ma na mi gini nga mi wino wo na ga ga rafi agarra fi darajatil mu'minina fil janna ngala ga doko aga cho mu'mini ji lakito ngaya aljanna ishi bebe ayi ayi wa jannatu ngasari'u ila maghfiratin min rabbikum wa jannatu إلى مغفرة من wajen وجنة عرضها وجنة ولكن عرضها كعرض السماء والأرض وعدت للذين آمنوا بالله ورسله وعدت Allah subhanahu wa ta'ala gan ya bi tike ti sari'u e ga bo be lo makanta ma e ga jida ka makanta ma makanta ni nga kuma ino ya sunna jima sari wuda na kiji na fila da ya sho doku mai gbigba ƙura'ani waki waga zando ciji za a ibe ijabu guni gusu tsayin eda mada ne wani uke no a jeji sanna na o mai hawa mu wadda ga kponya to a da nimi ne gusun na wani yawon na wa lokuba ina da wawaji báátá iná máa láàájú wọ ṣírí lókú náà ń ṣe ìgbẹ̀jì ń ṣe ìgbẹ̀jì náà wọ ìlànà pàtó náà wá wọ́n mọ̀lẹ́ ara wa ayé tupa wa ayé wà wa ayé kò wá náà ọ̀gá yẹn lẹ́yìn kúrò àná yíwá tún súnmọ́ wé alẹ́lẹ̀ wúyẹ́ bẹ́ẹ̀ nínú ìfúnra ayé náà. so kwa kwa umatu kadimu li anfusikum وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفر الله إنه هو الغفور الرحيم لدي أنا sokongo kami sokongo kami sokongo kami sokongo kami ungu ogana wala da be test bank ona ungu ogana wala da be yoko bank ona ungu ogana wa ta ti pe ku fi we ku fi wona kan nan da yi misali na so bayan mo fayin wo mo mo fayin go na yayi malama iza ya masaga malama waiza malama sage eya gbígbé ọmọ ìgbé ten thousand one nine thousand ṣe nke a one thousand ya dẹ́gbọ́ òun ọ̀wẹ̀ wọn chẹ́ǹjì aláàzìkáwó bàbẹ̀gẹ́ sí ìyẹ̀wìn aláàzìkáwó bàbẹ̀gẹ́ sí ní kẹ́ni abẹ́ olúbe nine thousand náà olúṣiṣu àìsọ yìí ńlá lànà wọ́n yáyà yá ni àná wọ́n yẹ́ sokwa gawo ga oga wa mato kaddimu nyana ya ga lashi zo le an fusikun ebo ni ni ebo na mene kairi wangi mayo na ga waje wace jina ta ji dubu sokwa ga wa fun ta mi ga jan wace oga ga to mi ga tumi ale ya yo me la ya wa la ndo cha ebo na ni haram to zulman li nafsi dina kumi ula kamini mi waja'alitu ko bainakum muharramun mímú kẹ̀lé na àwòyẹ́ bẹ̀rẹ̀ sí i wáyé ń gbọ́ tó wọ̀ gẹ́tò daga na makanta náà yìí tó gálẹ̀ òṣìṣẹ́ ẹgbẹ́ jí iyo ìgá àyà àbò àyìyàn ẹgbẹ́ ya jí zika ni titi mẹ́rin tí wọ́n tìtìlẹ̀ ìlànà na sọ̀kọ́ náà tìtìlẹ̀ ìlànà ìwà ẹgbọ́rún 9000

káwọn jí bàmbára wọlá bàmbára fi kùnú à jí ń dún àjúwọ́ ya káṣẹ́ ń dún àjúwọ́ yìí káwọn dá tí tẹ́mìà jí ń dún àjúwọ́ ẹ̀rọ ìdáná tó nú wọn tó náà ń gá tẹ́mi nú wọn wọ́n yẹn bí wọ́n tàná ájá àmà azùn fẹ́mi wọn. ẹ̀zàjò tó dé àmà wọ́n dá àti ẹni tẹ́lẹ̀kàjẹ́ wọ́n náà nú ìtàrẹ́ lájẹ́ ní ti pápọ̀ mu ikpara ade ba wo itana ina de wo muallimu jiwa ne wuce fice wani hutu baran jima bu alazun lambe ebo to ede ti o to ajibe ama yimi ede yimi ede ti na ye e ẹmọ́ kàtún yìí gáàdà kàtún yìí tún á ti gọ́ sọ̀pọ̀ gan zulu arsh ẹtù gẹ́gẹ́ ohun tí kó ayé xayalẹ́kì yìí mú gáàdì wọn yòlìkí rúhà mú gáàdì wọn láwọn ìdè mini amúrì yìí adáadáa gáàyà yìí amagáàgáyà yìí yìí lẹ́ẹ̀kí zai wani lauda yau ala man ya sha wa min ibadi da na gaba wa min ya zauje wani e gaga min ya wuji jini wa a mai gaga min ya wuji jini wa amma kamin ya gaga wuji jidana da furushi da ba gaba ya gaga ya zauje dana zanajin sota mini wani ngan da aka da kan shi ugana e ganu pe ye ga wani sai shiga julawayi da ya zai ga bauna mini ya zaji yi ugbo zandondo na ji ya soko jana yandondo zandondo ya soko uro wucike ya ta zando ci mini yandondo yandondo zandondo na yi nuno na na ya mi a shiga ebe kibula wazi da wayi da liyun zira ni yi hawwifa alimulaka alaihi nasa almulakka alayhi wa'aya zana la wayi da yadana yukhaffu nasa ufi li da wangi jida ena jahannama dabo kai ke ba sabwana ko imba na soje yana na ida ina gidi ga do ku ji kwani aga ga e, screening dabo da londo na gada bona e bobombo alati wa chale sokotela na de ku ji ina wata ga gasa kwaya na wake rubiya nan na nene ne gasa ko da bo so wucin gbomi yana lára nígbà ìbòmí òkú gágbà bèèrè lọ́wọ́ ní mùsí àbàtàn wọn kí èjẹ bàdàjì ló ń dí kí ọ àkúwò ìwà wà ní ó dàbẹ̀ o ti gbé padà náà ẹ̀yìn wọ́n yẹn á zẹ̀dá dẹ̀gà àbó dára a tun panteka ngan wala ya batan du koma wailo nawo da tun panteka nan bai ba nawo je daga panteka o ji dara ci ta ne e da nake walo du kona kume en do manji waya do ko ba ko wa ci mi ci ba ba ga wa popo a ci ko lalla ya lalla da ci cin da ina nan bisu da ku da ka ku ina ko ya da guzo ci

nkaenda umewapa tatizo wala waungalake kiwanja jete tena akazuma kiwele koi awenene sasa kato imeindana sema ena zashire zashire aneu niyunzira maana الملقى عليه وعيا لينذر الناس يوم التقى يوم التلاق ebona wa dana so kwatara na yanda da ma kawaye di wayana alikiyani mata ya bora mata ya tuna dandan da nan da yake aku da ina sai ciwo ewé náà wọ́n kàrin lé tí wọ́n wà láyé abẹ́ lókù náà. Rògbò náà gbòdè oyin yẹn náà máa mọ́lò gan yẹn náà tẹ̀lẹ̀bà náà fún yàn. Èyí náà lábẹ́ lè ṣí náà. Tẹ̀lẹ̀ òun ti dáwọ́ ìlú o. Làǹdọ́dọ̀ àlọ́ àlèkè àmì lọ́dọ̀ yẹn fún ti láti bá mọ̀ àlè. Mọ́lẹ̀ làǹdọ́dọ̀ àlọ́ àlèkè àmì lọ́dọ̀ yẹn fún ti yana yada fún èkó na nga yẹ ndi ṣírí wíyí na lẹni tó jí máa ṣe tí nìyẹn rẹ̀ ṣe fọ́gọ́ láwọ́rọ́ kó yá ààlẹ̀ nìyà ajẹ́ àgbẹ̀gbà kí o lábẹ́ o ajẹ́ ẹyẹ kí o lábẹ́ o ajẹ́ alàmì kí o lábẹ́ o yá ìpẹ̀lẹ̀ kí o lábẹ́ o yẹ́nì lábẹ́ lábẹ́ lẹ́hún tó gbọ́lá

wọ́n mọ ìkẹ́kẹ́ tó tún ti yẹ sọ́kọ́lọ́ àlèkè àmì ló bẹ̀rẹ̀ fún ti sọ́kọ́gbọ́ ó jẹ́ máa ṣe é na magana mu mawa shi wani ko da abokan shi da ba zai ga abun imam ga imam su yi te da yi ba abokan li eboma alimulakọ alaiki zana lawa yi da ya zana yu awifun nasa na da wani ji muliya da ya ba su da ne ba ki yau matalati e fa na wa ta da ci ya ni wala ga tu ya ba ki ya ma ni e ye je da bo de ci te ye ki da ke ke ba go ni wani ni ju e ba ni jannati ni aliya fa ta anha wa imma an-nar li aliya fa ta adina ẹ̀rẹ̀dá ti tẹ́jẹ̀ pàtí àmà àdá ogun ti bá ohun fi yọ àrìsẹ́ nẹ́nẹ́ kẹ́tọ̀ ẹ̀ mọ́mọ́ dẹ́gbọ́ ó ma ń fi wú bẹ́ẹ̀ nẹ́nẹ́ kì mọ́ wọ́n nínú wọ́n ní ìsú sọ̀kọ́ gàá ẹlẹ́gẹ̀yàwó dáwọ́nà yóò mọ̀lì kì yá má ẹkọ́ gbàrọ̀ ìrẹ́nẹ́ ńgá ìyẹ́kọ́ ní áàlù sàmáyọ̀ láàbù làbẹ́ni kéèkì tí ó ń tó làbẹ́ni kéèkì mú náà

ọ̀fẹ́ ìṣètò pàápàá ọláàlélà 9:30 àmà aláàkàràfin yẹ́ ẹ̀yà nàdánà ẹ̀tíkà ìsìnká òjòun ájúgbọ́n nye na fún ẹ̀fọ́ bá agáwọ́nà ṣùgbọ́n owó dára ní ìṣẹ́ àtàrà mẹ́ẹ̀dẹ́ bá agáwọ́nà ẹ̀dọ̀ tó àtẹ́gẹ̀ẹ́ àrùsọ́rì sọ́lọ́dá màrí màrí òṣèlúmọ̀ ìdá ẹ̀sẹ̀ mẹ́tíkùnmù ìdá ọkùnrin mẹ́tẹ̀lá náà yóò kúrò lè mọ̀ ọ́sì yé gáwọ́nà yìí sálànà yé agọ́ bàájí yé ìlàjí yé káṣẹ̀ ìrítẹ́rẹ̀ wẹ́ bá lùgbé yé gáwọ́nà yìí sálànà yé ìzọ́wọ́ tó mọ̀ bí á ń tí gan ó dé lílí ó dé lílí à gẹ́gẹ́ tó dàdá yé gan ó dé àlùlá ó dé àlùlá gẹ́gẹ́ lọ́la láyé ẹgbẹ̀ òkúlú ó dàpá àti ẹgbà mísìlá máa yọ kúlú alẹ́mọ̀ àti jẹ́ lọ́la dáńgẹ̀ làwúkẹ́ ìsọ́lá dání Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله نقول لك يقول لك إيه بابا إيه كي يقول نبى وياك نوع السيد هنا لنك لا أشهد أن محمدا رسول الله وصدق أشهد أن محمدا ومن قال ومن قال awo kayi gan ọmọ e ní òjò lóòjò gàmà náà tún ṣe gàgà e lórí pẹ́lú àwọn ewa tíwẹ́ ìgbàndàdà díkẹ̀ rẹ̀ tó sáàdẹ̀ yọ dàkútù ìdíbí ìdọ̀kọ̀ máa lọ báyìí gbà Gbàgbẹ́lá àwọn ọ̀lọ́wọ̀lá òkú wọ́tẹ̀ ilé àmì ìgbà. Ẹni àlọ́ ìṣọ́lá ìdílé ká sí ìdí. حي على الصلاة إني نصلي ولا من أن يعشان نبو أدعو بك لا حول ولا قوة تقوم جي يوم وين يا لأن دجال تصلى لو دي a kù tá àti sáàmì àwọn ti kápẹ́ ìdìbẹ̀ ní méjì ènìyàn láti jí wá tó ti jí wo tó ti nàgbà sí ẹgbà ayé alásọ́lá ẹ̀dẹ́ sàlàdí ayé alálùfẹ́lá ẹ̀dẹ́ wà gbàgbọ́ ayé alálùfẹ́lá ẹ̀dẹ́ wà gbàgbọ́ káwà tàbí kẹta ìsàkúlì anàgà ẹgbẹ́ ti gbẹ̀dá dáa ẹni dáwọ̀ ágbìlọ́ wọ́n kẹ́ ìjíjẹ̀ sí káńgá agbọ̀wà wọ́n ẹgbẹ́ àtàtà wà fẹ́ gẹ́gẹ́ náà wọ́n máa fẹ́ bẹ́ẹ̀ sẹ́gbẹ̀rẹ̀ ita kwaya da ka sa su komo ngala ita kan da zabi ko je wa go benefit ya topic mu ci ji kokari 930 ala point mu ci zo ngai la askar mu ci tabu ne man koyi yo ne ji ye pedena mala usaini makani mu ji eh muslimin jíjẹ ló ń ju lọ́dún pé náà mò ń gáyì dé èyí ìsàn yìí ń sàn ẹkú lẹ́nu ṣubú yẹn. dípò pẹ̀lú tó máa ṣe é. sọ́lù àlẹ́yà ẹbí àṣàlátò yà mí agásàlá ìzọ́nà súnmọ̀ sọ́lù láà ní àlèwọ̀sílá ẹbà wọ̀sílá yà mí ọ̀dà agúkí ọ̀dà agúbà wọ́tí ó jẹ́ òjì أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا قال شهادة منه وأن محمدا عبده ورسوله لا بد رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي لا بد لا بد wato labisar ta kinganci galiban mallan ba annabi ga sunnin wuyo a duwan dondo na ma ba zuma na yi sallah zo nan za ka fi ji kama na aduwan dondo na ba ina izin kanga na la yuraddu enyi uja sanya na waga ba nunga na biya ewo na waga to aduwa ba na ji sadaka fa lokaci na na kabo wa na kidan shi ba aga sallan dondo yi ala dan sami zumami gwe sallayo bai na wai wani yi soko wa yawo bauye na wai wani wuga yau ewele yau mahun kunga yi ya kwana da wani jibai na bari zuna ayi kare juna mini kuburi adada ke da kin boga an bata na yau ma ya kare juna mini na ajidati sira'an wato a sai sani ebo egide lewe ya gani na mu wato a sai sani ebo eba belewe ya gani nini elo na mu yau mai firu limarau gai fassara ba gado wa ke gani a tada ke gawaya e ju chubu ke gan nau da nan no chubu ke ga yi wa elo nan e bu chubu ke ga yi wa elo nan yi mi chubu ke ba wa elo nan so kwa bu ji poncha هم يوم هم بارزون ekuna zandan da gatiya gushona la ya kafa ala lai minun shay'un shay'un yandan da yandan da zandan da zandan da la ya kafa ala lai min adana ga su ko da ifo gana so ko ale ndon do yege kendo ole mini wayena mososo kambe tisi wa kendo tiringa wale kendo ile yoko to so ko le n'oge ga kenga gina wala ta waye ya na so ko le waye ga ci ko le waye ga ci Allahu akbar Allahu akbar ka ta wa ka o ta wa wa he ama o mini mi o aga o ta ga ebe kiyama ga oni adọ́jú fún àgbẹ̀gbò ká ẹ̀ẹ́dà ló dé fù lára gẹ́gẹ́ ìwò sọ̀kọ́dà adẹ́dà náà fọ́ òfọ́ gánà sáyé ràgbòrò yìí ràgbòrò ń ṣìṣì máa wọ́n àjíyẹ mọ̀mọ́ e, káàmì pé ń lọ́sí bá àfi káyọ̀ yóò mọ̀ láàfin ńlá láàfin nù. ẹ̀ẹ́dẹ́gà ọmọ ńlá máa ń pe ká gbà yẹ ẹ̀ẹ́gà àgbẹ̀mí gbà yẹ gbà mọ́ ń kata ya dame za ga hukan nja ya baki ya mabo ni de ga agagwa wo ga gagwa asa ko be gagwa su na ma ya dai na yan wada ko wa shara silati ci an mutum mire wada su wannan wa de gagwa amma ni de ga gagwa annaga ila mitu e jibu wa sawe

هو شعار شعار شعار الأنبياء والمرسلين يومئذ اللهم سلم اللهم سلم اللهم سلم yana waya ke ga annabi shi dana ko gana tuci soko shi dana da na ji waga yawo ne gaga soko bomi soko bomi soko bomi da na ji waga waga hunci bisu abubuwa ga alikiyami na annabi shi dauna tuci soko shi dana àmọ́ oúnjẹ wa tẹ́mi gẹ́gẹ́ wá rẹ̀ na ọ̀gá mi kí àyè màbẹ̀ sọ pé fọ́gá náà yóò wà tó sùn. ẹ fọ́n ti rárá ló tàbí ẹgbẹ̀ ọ̀gá mú dé dúpọ́n dúpọ́n dúpọ́n gbà á dúpọ́n mi àlìjẹ́ mi dágbé kàfi sọ̀kú dé gàngàn wọ́n wọ́n dẹ́gbẹ̀ fọ́n mbọ́n náà àlìjẹ́ nígbọ́n mi àdáṣe wọ́n mú ti yẹ ti tiẹ́. Ewu, ewu, uzuri dabo ẹ̀zọ̀n na ma ajẹ́zà na wuya yi wana ya ce kalmar nile sakwata gaga limani limulukul yau ma za ga alaji yi na za ga ga alalugba ga alugbo za ga ga ya abu ga wuyo za ga ga ya ga kiki mama kiki ayo so kwa jidda jire umar ka zane ga ya ishe wani ya kashi hunkan hunkan hunkan ya kulu wuta ala so kwa gagan na da libuwi da lafiyoyi wai yujibu nafsahu mutu a ke amini wuya shi annabi annabi muhammadu sallallahu alaihi wa alihi wa sallama gina ejeya za ta go gagami ajá aláwọ̀ tó ń gún wọn àjá ọmọ ajínà ajá aláwọ̀ wòye lànà mẹ́lẹ̀ mú ké záàrí lànà tó rẹ̀ dé ẹ̀yà mẹ́lẹ̀ ogun tó kí náà èdè kí wọ́n rẹ̀ náà náà òṣìgáwà àgbà ògàgà òun jẹ́ arabe suna wọn sama da nyi ne wọn tauta wọn ka wọn ebe na ota zobo yau ga iwon wọn zobo mu da na ji taba ne ebe nsuka na na rawu ẹja e ee tachi ne je ete bi ke patapa nna na da na ji tau kafi ebe na aga wọn yẹ ne ji ma tau ya na wọn makanta wọn etu na wọn sama da kinyi na ya gaga etu na ta sama da kinyi na kacha kai ga ga ci waje ndé ìṣẹ́gà òní nígbèjẹ́ àjọ kàṣì ní ẹgbẹ́ àjọ ní àjíṣọ́ ìṣẹ̀mọ́ni adẹ́gbẹ̀gbẹ́ ní ẹgbẹ̀dẹ̀ kí àjí yìí nana lèmọ́ni ni múlùkù lè yẹ mọ́ àdẹ́gbà náà yà ṣe náà mo tún ṣe wí àjọ̀dẹ̀ nímú láì líwá ìdílé kan hàn yìí máa ń bẹ fẹ́ sí ní zantú matakí ẹ̀ rẹ̀ wọ́n lè ṣe nú bá ń bẹ sọ̀kọ́ yìí ní zantú matakí ẹ̀ yan dondo ne ila ga gama wai nan kawo shi ahmad tijani nan kawo shi abdulkadir nan kawo mala abubakar gumi nan nga shewa yi jiga da wani shewa ya sunnata wani jama'a shi mala abubakar gumi so ko gumi sai bụ baba na kenan wani yana mai kenan a tuwa masa ya wuce gafa a ti go amma nan nan da jile nye ya kone se wuga tuci ji uti jiki na uti dana si ya kone na se wo ya wani le ya ku wani haji gangani alayin amuru annan diga ala da ya kone nan ala lugwa ya kone wọ́n zana tí èkó náà wà kílẹ̀ à èkó sọ́nù tún náà wà Daga agaghị za na ya sokwa ke lashe ya ebe olu nke cin ya sana ya je nan. Ah, Yanda sokwa ga wa tuwariya alikiyami na wucula da mu buhamu a jiso umabi utiye karara na kuranu a sa an yi ba suka rabu ka makaman an ba sai ciwo ya yi a sami ni kuranu ma ga amurin wake ɗau amma kuranu ba wa ya gina yi mutinu wa ya faruwa kuma ya gina ngaji faru e ba manya kayi da shi annabi ga sallallahu alaihi wasallama sallallahu alaihi alwasila e ba e ba mi bare de sokwe mini ya guni na ga manje alwasila na annabi ga manzilatun fil janna tí wọ́n kó ń lọ ṣe ọ̀dá àmìjẹ́ náà àlọ́láyà wújí ń lọ sí nínú wújí yíó á tún wújí mú sí yá àmẹ́nìgá àrìjíwú ana àkúnà ana wúwà àrìjíwú ana àkúnà ana ne babu aga gami gayi wújí mú sí ga na gazandon da fito bakin yi a ga cin wanda a ni ya ci wanda ci jamfa ke ya mu zandon da na da jamfa wuce wani ro ni na da zanen wa paro ni ne in ga yi waye lewo o na da ga nan in ga mu mai babu a ga ga mu ga yi wujin wuce ebe o ga na anyi ga aka da. to daga na approve abia ga mu ga na. mai gaggan wiwulu um fiye wuje wuce na wuce ayin lakici ga sannun na alayyar wasila e ban bare da sokwe ya maga ba mi bare alikiyami a ta faro ni ya ci wannan a wasilan na laya mi alati lahu shafa'ati bi boyen ni na sokwa Allah ya nuji ni alikawali una nga jewe ana mfiye ga ninza jiji luzu totally na dauna nga shehu ba mbo ga wewo shehu malam gumi mbo we shehu tijani mbo we shehu abdul kadir mbo we shehu na na, na kishambandi mbo we ajigo abo we ha afe waza na abo anu ajigo ẹgbẹ̀jì dé ni wáńjìwáńjì yìí wọ́n máa ma káàmù ká wọ́n lè àṣírọ́rù zọ́ra ìrà tún wọ́n náà rú bá àzìrà tún wọ́n lè hákìmù láhù fama o wọ́gẹ́ yí o wọ́gẹ́ jẹ́ àmàna bọ́ wọ́gẹ́ bí bá mi wọ́gẹ́ ṣe báyò wọ́gẹ́ yẹ báyò woge ye gegede ya bayo woge ya bayo woge ji toko woge za ya gunda mbo show me your chest show me your back woge woge ya makamuka bayi ki bawa likiya biyu bawa da gide yin najiya ziga ye karan na kureo ziga ye dausan ya wayo ziga ye latuwayo da mai وما مقامك والأسرار ظاهرة والنار باهرة والحكم الله أنا ما كنت قاعد فوقنا الله kwadabu ma dabu wa cikin nan ma cikin nan wa ni ko na da ni ma da be wai wo je agbata ma je agbata agimi amaji we wala siraru taji ma waji wa mace ilu wa ta ga wuce wa tula ji ba kaya kaya sola gule wuya su kuma ne we wala siraru wannan ruba a ziratun wani hakimun la'u ẹnẹ́jà anẹ́mọ̀mẹ́ tẹ́ jìnnà zane ki ma le nan nan na tuwani ko da mini abu ko da mini abu ala ga waya amma alama zanen yin zanen no doubt ga bi gide da shiga zanen alkiyama ti ti shuru ken dadu mana waga ta ki bo wa ken yin bira yi fitan ko mo a ti ti ga alkiyama ti ti shuru jan dubbe da sunan wala yasma'u illa amsa zani da ke dasa ke no jan pakiyama zawani da jan pakiyama ade na waya wayen biki bokwana sai dai wani kendona kun ga dasa ba nun wace tuna ba nun ku karatuna wa hu bokwana kwani ko àti agbágbé kankan zai ṣe bokon muke je da wa ba muci ocho mele ga abe ga miga ka ga bi site e eh, bana na ci qur'an na ga ko ya kharujuna min al ajdati sira'a ama wo bokun wa fanyi lokaci ya wani asu ina da fa lacce da bakwacin mo an yi gafa na kina kyau da ana garan lawan yaye papayopa malin sayido ne yaye bakan e yakiya nga ye bakan zaguki mai pomfwe zuguki ye pomfwe zaguki mai minista na ne ye fauna zaguki ayo ijabu ne keji tata ina dana toko dabo na ji wana ya yi dabo na yi wana ya a kreti ijabu nan an ga iso ke zumugo zuko zuko ne ci dana gallan nan go tika a ganga iso la je ke poi jenno ga la kai nan na jenda ya ke ci bo ngu gana ka ju náà ọgá àtòsọ wáyé àgàgà ìjàbùdá ló bídà málẹ̀ sẹ́yìnbẹ̀ nẹ́jì o zẹ̀gẹ́ ìyẹnbó ní ìyẹnbó yẹnyẹn zẹ̀gẹ́ ìlàgbọ́pà ní ìlàgbọ́pù lálà lálẹ́jọ́ sọ́mọ̀ fẹ́ jù tó kó na àti èdè nínú nínú náyà àti èdè pọ́gàn èyí ò sóbẹ̀ àtìrọ wọn náà tún bá nígbà nínú wọ́n máa yí kíbà ní àyíyí àyíyíbà ní sóò náà agbẹ̀gán owó bíà tó tẹ́lú wọn tún tẹ kámìnì ìdìbò náà ọjọ́ ní èèbò jìnnà kámìnì èèwà àtẹ́kùrí ẹ̀ dandọ́nù náà tún kángánù fún àtẹ́gẹ́ lọ́sọ̀ ọ́nà lẹ́gbẹ́ àyẹ̀wà gún jìnnà ní jíkí ń yẹ amada táàmù náà ọdẹ yìí ọlọ́dún bá gbígbà kiri gúbà jìyàn wọ̀ya wà láwọ̀ ẹjẹ́ ẹ̀làjò wà kí ní wàhálà náà ọdẹ yẹn kí dé yọ ọdẹ ìbàjì ti yàn anáwọ̀ epo kí náà kó sábì fi ká ẹnu kí náà kó ń wọnà wà ń ti jẹ̀ wà òrò funfun kàtí agàgà náà bó náà náà ṣe ìbàdàn sáná adákàyà ń ti jẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ń gádà lẹ́nu ọ̀nà ṣìṣ kaje zaje ga nuwa kan ga le cinu walan na ga wanda yan jin wote ya kuki na ji walan na tun wo makiya atika eh nye fo na yugun on so ko na etun na mayana kalu la je ibada wa fa wa kan ko agom inji subhanahu wa ta'ala a ci don aliyawa su ji za a ga sawa ne koma na am اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب. أنت كي قاعدة نعم. كامل نجيجي في يوم kadi na da jiye kenan kadi na sana gwe ji bayan jiya na efo ne daga to ne efo kede bi mun boga umaga ma o foga ni wa ma o mama da ona umaga bi afoga wa bi ati da ona so ko ga ne yawo e ga kiyama ne ga wo jina mi jina wo tuyen da ma tuyen da ni makke ga wo tuyen ya wo makke ga ni tuyen ale yawo kujiza aga gbakawo agbagbala ya kulle na fin rayin don da na bai yi na agun gagba ngba bi na kwanci wa ga bai ma kasa ba ne ajina ga wuce ajina ngo alugwana ga omalu otu alugwana ngo ajina ga omaja na alugwana ga omalu gwa na ngo wani tun na gani fayo sọkọjọ ọmọ ọgá dé wọn ní kọmọ àmà kẹkẹ mi ẹjídé yìí o ẹgbẹ sọkọbọ báà kẹkẹ mi méjì jìbì yìí o báà kẹkẹ mi jẹ mẹkántà báà kẹkẹ mi agbàtà mẹkántà sọkọgá làásùlù mà yẹ wọn. ina na jifo yi wa mun jifo bi na kɔ mun jifo ne la yana yi da na kauna na wuya na ya da na na o ka ya zan da ci wuyi lana wuyi wani ga agwa ya dawo efo mti ga ji aci lazulima inna na sali wani sabi ee su kwati ga ji fassara inna kele ke ji dagwa e gaga akika hakkun ga dawo na amma ga da be minu be e yana je e yana je e nupeye wuye ba hakika kafu guma na sunda doji a ti lashe da ta na ngan wa ti ada wona hakikatu wata ta ulade e e manfusa hakika ana yi fassara inna qur'anu e opposite e fa a ah, a ti soko gan ee eh! soko sari olisan n'gagada gada ndon dogo soko gan nga gada ndon dogo ni nga aga e gana ya ga jije mpachi ya ma ona nwanye ijo nwayi e ya shi so da gutu oyi gigbaro nya le mi da ona ụmụanya yijegbo mọ nwa ya awa gwuo ogwube awa gwuji awa gwuo be gwube nusufu ya wuru n'ọlụ ebe ndị 24 hours so kuma ga ga ya yawma inda rabbika ka zaza da su kane na yin zawani ko to zane be tunlo nan to zane be tunlo nan to zami ji wangi nan to zami ji wangi nan ta fi wala nan ala da ya a ciro muhallimu ji wazo wuciya yi ya yi da ya yi lozan nan yi ebe ina ji fo gangan wuya ana ba annabi nu ina ji fo na wa gangana ana ba annabi musa ina ji fo gana wa gangana ana ba annabi isa nga ina ji fo ga ina ji e fo na nan kan wani jono waya je ja amma sai na no wanwaya amma ji yin wanwaya to kwada ga wuce ga mu ga ga eh jampa kiyama ke ha da zulu ba ma wace ga annabi ga je ona ba wace ga annabi nu je ona ba wace a ga ga ga eh udabo umma da bodaga yana ma ga dana gaji ka ga wajani a shiga la haula wala quwwata illa la haula wala quwwata illa la haula wala quwwata zawan yi jigbaro daga na yi gidi lana har da kamina yi gidi agàgà jẹ́ wọ́n ládàá fún wọn yàn lànà máa ṣe é náà láti yá ọjà àràbùkà yẹn wọ̀n yìí ọjà àràbùkà wọ́n ni mẹ́lẹ́kù. ọjà àràbùkà wọ́n ni mẹ́lẹ́kù fọ́fà fọ́fà wọ́n yìí. zakadimu ma hakkun gaja bu aga ja na malabe yin baki ya zandon da na lona to za lona mu liwe be ya na magina ke etuna ji hukunci na hungan wa be ke wa be be e na egwa wada daga hunci ya wada wala ya zogi wa jiki o kiti mo kinjan ezan wa dabe o aga o ga na epa o to le ba hunci ma nga wunde ga wa be àgáwọlé ògbò gan-an adájá ànámọ̀ tìǹdà ájíkìlì mẹ́lò òjá àrùn búkà ó jẹ́ ọgbọ́jà àgbọ́gbẹ̀gbà rẹ́jì ní ẹgbẹ́ ìzọ́ àrẹ́jì fi sọ́mọ̀ pátọ́mìdà síkìyàn wẹ̀lẹ̀mẹ̀lẹ́kùn mẹ̀láyíká jẹ̀bẹ̀ iná ọgbẹ́ ti sọ́fà àrùn sọ́fà ajínátá ìlú ìlú alágẹ̀ẹ́ nàìjíríà yìí náà àmẹ́kẹ́ ìtẹ́ nàìjíríà yìí ato alijanna ya ha amma jabo na a ga kaja ga tiya kashi aga saja ike wujibo na yi yana etu na je lole ga fe lo ya a sama ya kangare amma a sami da ke sama na to zaje le kin na a kin na fa kangala ba ke

mọ́jẹ̀lú ń lù sí láàlátà wájìnjì nínú òtí ká wájìnjì ní ṣòkọ́lá nìjẹ́ wájìnjì ní ẹ̀wẹ̀ àdáwọn bá gbọ́ mímọ́ lẹ́yìn sàkàmí sí nìyí wọ́n ewó mẹ́sì tó pàṣà wọ́n ilé mẹ́sì tí lẹ́mẹ́lẹ́dọ̀ wọ́n bá wọ́n èdè náà káàkiri olè náà káàkiri ti mẹ́rọ kàdúró wọn náà ọ̀gá jíjì mélòó ọ̀gá tó pàṣì ọ̀gá tó pa ọ̀gá bá ń bà ọgbá náà ọ̀chá ẹ̀ là ń jí ẹni ìwò mẹ́bà mẹ́tò pa ọ̀dẹ́ bẹ̀ ẹ̀yẹ̀wò iná ń tẹ̀wọ̀ àwọn ọmọ ìjọ àti lọ ni wọ́n malaika méjì ti tó pátá méjì àti ti kán gánà sọfàn sọfàn àtà èlò èlò òjì àyẹ̀wò mayízi epo gánà ìgbà òkè sòkó àbẹ́dà àná àti abẹ́bẹ̀ kí ilé ń sọ àlẹ́dẹ́ ànámà lábẹ́ sòkó mà abẹ́bẹ̀ bẹ̀ wú. ń gàgà máa ń fọ́gá wòlé àpòpọ̀ ń ti gan kuka abi abi mo fuka so jalu ku bi zan don do mini ko a ta so won na ba ko da ko ba so jalu ku bi zan don do mu to ba barka e son mu to ba barka e tune ye be fi son no da amma nga bire ta won ja wala ji de jo 40 years 50 years ali tiya da kai zan da ju zalika huwa al-khusranul mubin ariga ga bibo su sai ado oga su sai aga don na terejede o de mai yewa o ga lo wa lo gboja o ga ji wa ji gboja nga ba o yin landa lajo o ma lu oja ele ba o ile won la le o ma lu ba o ile a wojo takia le unso ko me o da le unso wa ji 40 years e ya shiba tafiya da zai yara kanin waga wai fafa ta kan nan e ga ya gina ya ji waje mana mawa wadan ba wani fa a yi kenya shiga wabe da ni ji annama abba ya su lawa ya su lawa e ga ba san lugwa e ga anyi ci lugwa e dupila fi e re e mi ga ci ci amma di na ẹ̀dùfí láti èdè àtàkà ní ìbádẹ̀ yìí ní kágálá ní ṣe àdòjá náà ẹ̀dùfí láti èdè èjìbọ́ kí ń bọ́ àti gáà ní ṣe ibú nìbá nínú ọkọ̀ láìmáná lèmọ́nlá àmá nẹ́tàlẹ̀wú wọ̀láàdínà lèmọ́nlá àhádàlẹ̀wú arkanu imani bayanau dini yau arkanu islami gutsu arkanu imani gutsi gutsu kada nga plus with ikeo abin da ni nga usan jaje su wuce eh arkanu imani ya gutsu an kiji gaba arkanu islami gutsu arkanu imani gutsu an a cikin yan gutsu ya wuce ke ba da wuce ba ne guwa beni a gaganin yau wani kijan agala gala imanin gusayen na dauda da wani liman na ma na talau ebe ne bala ya wuce wuye lana ebe yi na wayan yi bana ebe yi na wala ya dana ebe yi na jiwa ya waga yi yaje daga kuba na kama gadi a pawo ya pawo ya pawo ya ile ya ejida da yi na ji na na mafi wahala da gaso da yi na ji da jaji wa shedayen 5,000 superprinting ngonga ya na zo ranar mai jidayen bane dauna nga shedayen 5,000 ya na zo yanayi niwu ya suna 20,000 english wax agagan na gaibu ya ya shiga yanyan ya dubai bai ji shi da zun na ji mana kàtí òde òdi ẹ báwo jújú ànáná gúúsù òde ànáwó ẹ dẹ̀gẹ̀ mi báwo bo oúnjẹ ayé ṣe ọjà oúnjẹ àmàna ọjà wẹ̀ láì dúbọ̀ lọ ní ẹ̀ mọ̀gáwà ṣe ànáná múná ọgọ́ ó lé wá àmúmọ̀ bẹ́ẹ̀ bàtà wọ ìdí òyì a máa wá bí bàtà ní ìwọ̀ yìí òwú láàfíà ẹbú lókèṣù ìzọ́ta tó káàbù wọ́tí bà ní kàtí ìdí bá nà sọ̀kọ́ ga àlìyẹ́wò máa yínà nana ẹ̀gẹ́gẹ́ ń dáná tó ti zá agbàgbàtà wò ya kúndùn náà fín rayin dondo bí máa kẹsàbá ètò nínú náà àlìwò yẹ kí a adé àníbi a shiga ah liwutu wa an dị diya ebluwu ba ba amma adị ah libi na suluma nyeu ma na agawanyi like na na ma o ji dị daa saa aga ga ɔ hachi na sokoge ndo na ji pobi na kpọm. kala ayi ndo daga manyau in na laafee na sani agayi hụ na sani agayi hụ na ịga zaa na ya ya chi siyen na igada alisasi ye 24 hours ye ba soko ye ya kutu akido eya sitwenda guo anaye guo gatugumba gujewayo gutu gutu soso kwanza na asani woga ye jempa kiyamo wadu lada ayo kwenya alikiyami mweya sitwenda gutu weji baro wadu lada na na mama shiga nisfu ni yau man na gana wani daga kamina ya gidi lana da ke kamina ya gidi tuti taci in ga kawo ce ma wala da ba daga na ja salatu khairu min an-nawm nan wai giba na gina waje kwaisha waje yaja a cikin waya take ba gaba imani janna imani na sai gida tuti taci láìlú nínú iye kòsàn pàtàkì sí wọn wọ́n fún etí tàṣí wọn wọ́n fún etí tàṣí wọn ya wọ́n fún etí tàṣí wọn lẹ́jì wọn káwọn ya náà yìí ọgá ṣe ná wọ́n á só ọgá ṣe ná wọ́n á só ẹ̀yẹn kòrò ó ti bẹ̀rẹ̀ kẹtẹ ẹ̀yẹn tupa ó ti bẹ̀rẹ̀ ẹ̀yẹn wá ó ti bẹ̀rẹ̀ kẹtẹ a kayan gani